kọ́ríntì kínní orí kẹsàn-án. àpọ́stélì kọ́ èmi ń ṣe bí èmi kò á wà ní òmìnira èmi kò ti rí jésù kristi olúwa wa iṣẹ́ mi kọ́ ẹ̀yin ń ṣe nínú olúwa bí èmi kì í ṣe àpọ́stélì fún àwọn ẹlòmíràn ṣùgbọ́n dájúdájú àpọ́stélì ni èmi ṣe fún yín nítorí èdìdì iṣẹ́ àpọ́stélì mi ni ẹ̀yin ń ṣe nínú Olúwa. Èsì mi fún àwọn tí ń wádìí mi ni èyí. Àwa kò á ní agbára láti máa jẹ àti láti máa mu. Àwa kò á ní agbára láti máa mú aya tí í ṣe arábìnrin kiri. Gẹ́gẹ́ bí àwọn àpọ́stélì mìíràn àti bí àwọn arákùnrin Olúwa àti Kéfà tàbí èmi nìkan àti bánábà àwa kò á ní agbára láti jókòó ní àìṣiṣẹ́. ta ní lọ sí ogun nígbà kan rí ní ìnáwó ara rẹ̀ ta ní gbin ọgbà àjàrà tí kì í sì jẹ nínú èso rẹ̀ tàbí ta ní ń bọ́ ọ̀wọ́ ẹran tí kì í sì jẹ nínú wàrà ọ̀wọ́ ẹran náà èmi à ń sọ̀rọ̀ nǹkan wọ̀nyí bí ènìyàn tàbí òfin kò wí bákan náà pẹ̀lú bí? Nítorí tí a ti kọ́ nínú òfin Mósè pé. Ìwọ kò gbọ́dọ̀ pa màálùú tí ń pa kà ní ẹnu mọ́. Bí a ṣe màálùú ni Ọlọ́run ń ṣe ìtọ́jú bí? Tàbí ó ń sọ èyí pátápátá nítorí wa? Nítòótọ́ nítorí wa lè a ṣe kọ̀wé yìí kí ẹni tí ń tulẹ̀ kí ó lè máa tulẹ̀ ní ìrètí àti ẹni tí ń pa kà kí ó lè ní ìrètí àti ṣe olùbápín nínú rẹ̀ bí àwa bá ti fúrúgbìn ohun ti ẹ̀mí fún yín ohun ńlá ni bí àwa ò bá ká ohun ti yín tí í ṣe ti ara bí àwọn ẹlòmíràn bá ṣe alábàápín nínú agbára yìí lórí yín àwa kọ́ ẹni tí ó tọ́ fún jù ṣùgbọ́n àwa kò lo agbára yìí ṣùgbọ́n àwa fara da ohun gbogbo kí àwa kí ó má bàa ṣe ìdènà fún ìrere Kristi ẹ̀yin kò mọ̀ pé àwọn tí ń ṣiṣẹ́ nípa ohun mímọ́ wọn a máa jẹ nínú ohun ti tẹ́ḿpìlì àti àwọn tí ń dúró ti pẹpẹ wọn a máa ṣe àjọpín pẹ̀lú pẹpẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Olúwa sì ṣe ìlànà pé àwọn tí ń wàásù ìrere kí wọn kí ó sì máa jẹ nípa ìrere ṣùgbọ́n èmi kò lo ọ̀kan nínú nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ ni èmi kò sì kọ̀wé nǹkan wọ̀nyí nítorí kí a lè ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún mi nítorí pé ó sàn fún mi kí èmi kúkú kú jù kí ẹnikẹ́ni kí ó sọ ògo mi di asán nítorí pé bí mo ti ń wàásù ìrere èmi kò ní ohun tí èmi ò fi ṣògo nítorí pé àìgbọ́dọ̀ má ṣe wà lórí mi àní mo gbé bí èmi kò bá wàásù ìhìnrere nítorí pé bí mo bá ń ṣe nǹkan yìí tinútinú mi mo ní èrè kan ṣùgbọ́n bí kò bá ṣe tinútinú mi a ti fi iṣẹ́ ìríjú lé mi lọ́wọ́ ǹjẹ́ kí ni a ní èrè mi pé nígbà tí mo bá ń wàásù ìhìnrere Kristi fúnni láì ní ìnáwó kí èmi kí ó má ṣe lo agbára mi nínú ìrere ní kíkún nítorí bí mo ti jẹ́ òmìnira kúrò lọ́dọ̀ gbogbo ènìyàn mo sọ ara mi di ẹrú gbogbo wọn kí èmi kí ó lè jèrè pípọ̀ sí i àti fún àwọn júù mo dàbí júù kí èmi kí ó lè jèrè àwọn júù fún àwọn tí ń bẹ lábẹ́ òfin bí ẹni tí ń bẹ lábẹ́ òfin kí èmi kí ó lè jèrè àwọn tí ń bẹ lábẹ́ òfin fún àwọn aláìlófin bí aláìlófin èmi kì í ṣe aláìlófin sí Ọlọ́run ṣùgbọ́n èmi ń bẹ lábẹ́ òfin sí Kristi kí èmi kí ó lè jèrè àwọn aláìlófin fún àwọn aláìlera mo di aláìlera kí èmi kí ó lè jèrè àwọn aláìlera mo di ohun gbogbo fún gbogbo ènìyàn kí èmi kí ó lè gbà díẹ̀ là bí ó ti wù kí ó rí kí èmi kí ó lè jẹ́ alábàápín nínú rẹ̀ pẹ̀lú yín ẹ̀yin kò mọ̀ pé àwọn tí ń sáré ìje gbogbo wọn ní ń sáré ní tòótọ́ ṣùgbọ́n ẹnìkan ní ń gba èrè náà ẹ sáré bẹ́ẹ̀ kí ẹ̀yin kí o lè rí gbà àti olúkúlùkù ẹni tí ń jìjàdù àti borí a máa ní ìwọ̀ntúnwọ̀nsì nínú ohun gbogbo ǹjẹ́ wọ́n ń ṣe é láti gba adé ìdíbàjẹ́ ṣùgbọ́n àwa èyí tí kì í díbàjẹ́ nítorí náà bẹ́ẹ̀ ni èmi ń sáré kì í ṣe bí ẹni tí kò dá lójú bẹ́ẹ̀ ni èmi ń jà kì í ṣe bí ẹnìkan tí ń lu afẹ́fẹ́ ṣùgbọ́n èmi ń pọ́n ara mi lójú mo sì ń mú un wá sábẹ́ ìtẹríba pélẹ̀ tí mo ti wàásù fún àwọn ẹlòmíràn nítorí ohunkóhun kí èmi tìkára mi má ṣe di ẹni ìtanù.